الحمد لله الذي يجيب المضطرين يسأله من في السماوات ومن في الأرض كل يوم هو في الشهن والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أدكه فو ولا وباوة وباء الله وباتي wọ́n máa ń dá gbogbo ẹni tí máa ń pè é lóhùn ẹni bá ti pè é ọlọ́hun ọlọ́hun ọ̀dà lóhùn kò sẹ́ni tá a máa ń sá lọ́dọ̀ rẹ̀ tó ju ọlọ́hun Allah lọ gbogbo tó wà ní sánmà pátá àti gbogbo tó wà ní inú ilẹ̀ gbogbo wọn pátápátá ni wọ́n ń pè ọlọ́hun ni wọ́n ń bẹ ọlọ́hun wa ilaykum ba'du al-ad'iyya al-warida min al-kitab wa sunnah ìwé Hisnul Muslim ta ní kálọ̀ lé nílé gbogbo wa Hisnul Muslim ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa tó bá ti di pé ẹ̀mí rẹ̀ ti ń sọ̀sọ̀kúsọ lárí mọ́ arògiri bọ́ sínú ọ̀sà bọ́ sínú òkun bọ́ mọ́tò tí ń bọ́ lọ́kàn yẹn làámà kọ́ mọ́ lọ lọ́n ṣe lé ayé tẹ́lẹ̀ náà jẹ́ gbèsè jẹ́ gbèsè láti jẹ́ orí ìyàwó rẹ̀ bímọ láti jọ nígbà wọn ti fún ọ kí ló tó wá kù wọn náà kú wọn ni ọmọ sí a'udhu billahi minash shaitan rajim fẹ́ a'udhu billahi minash shaitan rajim fẹ́ lágbóòsì rẹ̀ a'udhu billahi minash shaitan rajim fẹ́ lágbóòsì wọn ní kọ́dà bọ́ kírun lọ́wọ́ tó ń rí ìrìnkú ẹ̀ lérí ètò ó ṣe dání ẹ̀ wọ́n yìí bá ti ṣe ọba ti bu àwùjù lé lérí yóò sálọ yóò fi ẹlẹ̀ lọ́rùn ojúkojú ojú mẹ́ ìṣìlápa ẹ̀yọ́ màyá mi gbogbo àwọn tí wọ́n gbé fọ́tò ọmọ wọn sórí social media àánú wọn máa ń ṣe mí àánú wọn máa ń ṣe kíní ni máa ń ṣe mí ẹ̀wá wọ́n máa mi ẹ̀rí bó ṣe rí ẹ̀rí bó ṣe tó aburú ni ó aburú ojú ńlapa ànábì ní al-aynu haqq ànábì ní ojú ńlapa o ojú tí wọ́n bá wọ̀ kàn báyìí pé ha kí ni ìdẹ̀dá o tó bá jẹ́ ìka àlìjànú dìde yóò lè ba nǹkan náà jẹ́ tó bá jẹ́ nire tẹ́nire yẹn ọ̀bá sí masha Allah tabarakallah yóò ba jẹ́ show off ẹ wá wò mí bí mo ṣe tó bí mo ṣe má ẹwọ́n tí mo wọ̀ ẹwọ́n tí mo jù ẹ̀rí mi ní ní máa ń ipa ìpalára ni o ọdún bin ó lè kí wọn nínú ilé kan Ọ wá rí ọmọ kan ọmọ yẹn yáyè púpọ̀ ọmọ yẹn wá níbi àmì kan ní ìjàgbọ́n bí bí ìgbà bí èyí tó kọ́mọ̀ lọ́dọ̀ tí wọ́n bí ní tọ́rọ́ ẹni tó ní tọ́rọ́ lẹ́kẹ̀ẹ́ báyìí pé ẹni tó ní fi ẹ máa fi ṣe ẹ máa fi ń nà lẹ́kọ̀ọ́ kan tọ́wọ́ yẹn máa ń jáde síta káwọn yẹn ká máa bá máa rí fàyínà láàyìn hàk torí pé ojú lápá bóun ṣe rí ń sìn òun ti ṣe ń tọ́ ẹkọ́ ṣe masha allah tabarakallah ẹni tó ń ṣe masala tabarakallah nǹkan ẹ wà lọ́ọ̀ lónìí àmọ́ máa bàjẹ́ látara ṣetán tó èyàn máa wá ṣe fún rẹ̀ ìwọ́n náà fúnra rẹ̀ ń jọ wẹ́dìn rẹ̀ ọ̀fẹ́ bọ́sọ́jú ayé kálukú ní kọ́ mọ́ bọ̀ ọmọ rẹ̀ láàrin èrò ni wọ́n ní kọ́ wá gba ẹ̀rùnbó náà pé wọ́n fẹ́ fún ọ ní oyè wọ́n wá pè ọ láàrin èrò àbí wọ́n wá wà fà wọ́n ní kọ́ wọ́n wá ṣe wọ́n ńlá àwọn àwọn èèyàn bọ̀ <laughs> dákẹ́ wọ́n yí ọmọlẹ̀ agbádá ẹlẹ́sẹ̀ ló ṣubú onímọ̀gbá ìjànú ni èyí lè máa pọ̀tọ́ kí lọ́mọ sọ a'udhu bi kalimatillahi taama min kulli shaytani wa hama wa min ní tó wù ọ́ yẹn ń wẹ̀ lómi náà ní tó lọ́n ṣe fún ọ náà ń wẹ̀ lómi gbogbo èèyàn kọ́ wá lẹ́mìí dáadáa a'udhu bi kalimati llahi tamma a'udhu bi kalimati llahi tamma min kulli shaytani wa hama wa min kulli ayni laama musadi wà lọ́wọ́ bá pẹ̀lú gbólóhùn rẹ̀ tó pé kó níbi abúrésù àtàwọn ẹranko burúkú àkekèé àwọn ejò tí ó kàn wá fà tí ó fà tí ó fà wá báyàn tí ó sáyàn báyìí tó sì ọlọ́run sọ mi níbi àwọn ẹranko burúkú àti gbogbo ojú tí máa lapa lára ẹni eléyìí a máa ka a'udhu bi kalimatillah ìtaàmà bó sì máa ka ní ẹ sórí wọ́tọ̀ fẹ́ ṣe fọ́mọ rẹ ọmọ rẹ ọkùnrin u'idhuka bi kalimatillah ìtaàmà min kulli shaytan wa hama wa min kulli ayni lama ọmọ rẹ obìnrin u'idhuki bi kalimatillah ìtaàmà min kulli shaytan wa hama wa min kulli ayni lama kò sí ètò ìnira láti kà mẹ́ sọ́ọ̀mùgbà tí òtí ìdí súnà tó máa sọmọ pé àwọn irú àwọn ìwé tó mo kó lọ́wọ́ yìí mẹ́fà rẹ̀ ó lè ha ó sì pé gbogbo ẹ̀tàn mọ́sọ̀lẹ́ o ètò ìbá sì yíyan kábíyè lọ́wọ́ àwọn àlùfáà ọlọ́lu yín ìlú yín tó ń lọ ẹ̀rù ń bọ̀ ọmọ tí ń bọ̀ lẹ́rù òun náà ni pé àwọn tí ẹ jọ ṣe kékeré àwọn wà lóko ọlọ́run ti gbé ọ̀gá ṣètọ́nà máa dẹ́rù bọ̀ pé ah àwọn tá a wúyìn ni wọn ò dùn sí ọ wọn sì ọ níka o <laughs> àmọ́ àwọn ìyá tó ti darúgbó nílùú yín tọ́jú pé àwọn ìlú àwọn ìyá yẹn àwọn náà ni wọ́n wúyẹ̀ wọ́n níjọ́ tí wọ́n ṣe kí ni níjọ́ tí wọ́n bí ọ àwọn ìyá yìí náà ni wọ́n dáná kó máa rẹ àṣetánì ọmọ wa sọ fún ọ yìí pé àwọn ìyá àjẹ́ àwọn ni ìyá tó darúgbó yẹn o ìyá ìyá rẹ̀ ìyá bàbá rẹ̀ náà wọ́n bẹ́ẹ̀ o gbogbo ẹni tó bá ti darúgbó là jẹ́ nílẹ̀ Yorùbá síbẹ̀ lọ́wọ́ rí jama yóò ya jẹ́jẹ́ tí ń sáyé rẹ̀ jẹ́jẹ́ wọ́n sì lè yáyìn ẹbí símọ̀ yẹn àjẹni o ẹ má rèrè kérò séyàn o wọ́n mọ̀ wádìí àjẹ́ mọ̀ wádìí oṣó mọ̀ wádìí ìka mọ̀ wádìí ojú ìwọ ni kò sọ́ra ẹ̀ pẹ̀lú ìsọ ọlọ́run tó bá ti fi sọ sọ́ra rẹ̀ fàwọn yòókù lẹ̀ èyí tó bá jáde kọ́ tí wọ́n bá ti wọ̀lú tí wọ́n sọ ni pé a'udhu bi kalimati llahi tamma min sharri ma khalaqa tó bá ti ka bẹ́ta ó gbé yẹn síwájú kọ́ jẹyàn àtẹ̀fọ́ kọ́ bá yẹ lọ ah ẹ má lọ lè kí alágbájá o ah yọ̀dà ọ̀ tẹ̀lé rí o ọ̀gbádùn ọ̀gbọ́lọ́gbọ́nù ah ẹ o o wọ́n bá ti ni o bí wọ́n bá ti padà sí London lamẹ́ríkà àwọn òyìnbó wọn máa kórìíra yẹn ni o ọgbọ́lọ́gbọ́ tọba gbọ́lọ́gbọ́ ìtọ́ kà ní mo sọ yìí ìlú tọba ti dé tó gbé bẹ̀ tẹ́lẹ̀ ànábì ní ka mẹ́ta tọba ti ka mẹ́ta aburú bẹ̀ òní sọ lẹ́yìn àwọn fáwọn ní àwa tá a máa ń kó lọ ilé tuntun ìjádùá kan wà tó jẹ́ àdúrà ilé tuntun ọ̀pọ̀lọpọ̀ àwọn fáwọn láwọn àwọn ọ̀kọ̀sẹ̀ bá àdúrà yẹn nínú sọ́nà ipe àdúrà ilé tuntun àmọ́ àdúrà yìí tí mo sọ yìí ó wà jẹ́nẹ́rà fún gbogbo ibi téèyàn ò gbé tẹ́lẹ̀ téèyàn ń sé kíní téèyàn ń sèfẹ́ gbé ọ̀wá ní sọ pé ànábì ló ní tá sílé tuntun ká máa ṣe kí ni òun lágbọ́dọ̀ máa ṣe àmọ́ èyàn lè ka látara pé àyè téèyàn ò dé rí tẹ́lẹ̀ téèyàn ò gbé tẹ́lẹ̀ ànábì tẹ́ bá sọ kalẹ̀ sáàyè kan tẹ́ gbé tẹ́lẹ̀ àwọn àlùjànnú tó wà ń bẹ̀ wọ́n fẹ́ kó bá yín wọ́n fẹ́ ba nǹkan jẹ́ o ẹ máa ní a'udhu bi kalimatillahi taama min sharri ma khalaqa tó bá ti ka mẹ́ta ó pẹ́ rẹ̀ sínú ilé kan máa gbé inú ilé rẹ̀ suratul baqara ó lè kà á nínú ilé ànábì tẹ́ bá ka nínú ilé ṣètọ́nà jáde èyí tó wà ń ta òní wọlé chapter two àfa àkànnà ni ó ka o kété kó pe àwọn àfáwọn ọmọ wa kùn nínú ilé tuntun tọkàn mú níbẹ̀rẹ̀ tọkàn mú parí kókè níbo lẹ́tí níyẹn ní ẹ̀sìn wa ìwọ náà lọ́kàn kẹfún rẹ̀ àbíyàwó àbọ́mọ ẹ bẹ́ẹ̀ bá lè kà ẹwà fàyẹ̀ ọ̀kan tí ó kà bákọ́rà kọ́dẹ̀ jáde ọmọ lọ kọ́mọdé kankan mọ́ erigun yàrá o kọ́mọsí má lè kankan mọ́ nu kọ́mpáǹdì sọ́tò bákọ́rà ọlọ́mọ fi protect yẹn nínú ilé bóyá ilé tuntun prayer 104 òun náà ni àdúrà yìí gbogbo ẹni tí ń ta mí ń ro mí ń dùn mí ẹgbà mí Allahu Akbar ọlọ́mọ fi kásán ara wa wọ́n fi dè wá mọ́lẹ̀ wọn ní kọ́ mọ́ lọ sí gbìyànjú náà fẹ́ lélẹ́rìí yẹn ó lè jẹ́ tí mo fẹ́ ní ṣẹlẹ̀ mọ́ o ó lè jẹ́ tí mo sọ yìí ó lè jẹ́ tí mo gbìyànjú kọ́dà bọ́bá wá káà tán bọ́bá wọ ọlọ́run ọba àlá rí pé hospital ni oògùn rẹ̀ wà àdúrà yìí náà lọ́rùn fi tì ọ́ lọ sọ́dọ̀ dókítà tó fún ọ ní oògùn ìwòsàn torí gbogbo náà wọ́n tráyè rẹ̀ ni o tráyè náà ẹ̀rọ ni o wọ́n tráyè rẹ̀ ni o oògùn tí wọ́n lò fẹ́ lomi tí ó mu wọ́n lò fẹ́ lomi kò ní respond gbogbo tí wọ́n ti ń rí fọ́ ni inú rán ni ara ń rọ́ ni ibì kan ara ni ọ́ anábìsọ́fún Uthman bun Abil As Uthman bun Abil As ó lè bá nàbì ah ó ní ẹgbẹ́ kan bẹ́ẹ̀ bí ti ń ta mí romi kí n tó gba sílámù ní ti ń ta mí ní ti ń romi láìpẹ́ wọn ti gba sílámù náà kò fi mí lẹ̀ ìrà nàbì ara mímí ànàbì ní dá yadaka ala alladhi ta'allama min jasadik ibi tí ń ta ó ti ń ruwọ́ nínú ara rẹ̀ gbọ́wọ́lẹ̀ gbọ́wọ́lẹ̀ ànàbì ní gbọ́wọ́lẹ̀ ànàbì ń kọ́ ládùá àbí ànàbì ní lẹ́yìn náà wọ́kùl kọ́ wá sọ tí mo fẹ́ sọ yìí bisimilá salasa sọ pé bisimilá ilẹ̀ mẹ́ta bisimilá bisimilá bisimilá ọgbọ̀ wọlé eré rẹ báyìí tí ń fọ inú tí ń rún ọ ọgbọ̀ wọlé ẹgbẹ́ tí ń dùn ọ ọgbọ̀ wọlé ẹsẹ̀ tí ń rún ọ ọgbọ̀ wọlé bisimilá bisimilá bisimilá ilẹ̀ mẹ́ta ọ wà ní a'udhu billahi wa qudratihi min sharri ma ajidu wa uhadhiru a'udhu bi'izzati llahi wa qudratihi min sharri ma ajidu wa uhadhiru ọ̀kan nínú méjèèjì a'udhu bi izzatillahi wa qudratihi min sharri ma ajidu wa uhadhiru wọ́lọ́wọ́ bá ń fi ọwọ́ sọ níbi aburú tí ní mi láyé ń sì ń bà mí lẹ́rù ewu rẹ̀ ń bà mí lẹ́rù mo wá fi ìwọ ọlọ́wọ́ bá mo fi wá sọ mọ́sà mú ìnira náà kú nínú ara mi anábì ní kò síbẹ̀ lẹ́ẹ̀mejì a'udhu bi izzatillahi wa qudratihi min sharri ma ajidu wa uhadhiru ó lóun ṣetán báyìí ń ta mi ń romí látijọ́ yìí ó sì lọ prayer one twenty four ńlọ́wà nínú citadel of believer àwọn àkànṣe àdúrà míì tó tún kù nínú isnul muslim citadel of believer láàfin rí i pé ìwé yẹn ọlọ́run fi sàánú gbogbo ayé ni àfáà náà tó kó jọ síbẹ̀ kọ́lọ́ mọ́sàbá ní kẹ́ kọ́lọ́ mọ́sàbá aláàkọ́mọ́sà gbàdúrà ẹni kọ̀ọ̀kan wa ọlágbára ọlọ́run ọlá àmì ọlọ́run lọ́lẹ̀ kọ́ àdúrà èyí tá à ń ṣe yà ń kọ́ ni àwọn tàbá ní ìwé kálọ̀lẹ́rà lẹ́yìn náà lọ́lẹ̀ máa àdúrà tó yẹ kó ṣe fún ṣòro kọ̀ọ̀kan nínú ìwé náà gbogbo lẹ́yìn náà wá gbìyànjú kọ́ ọmọ túmọ̀ tó ń ṣe kíní ní tó ń ṣe ló lè mọ ìtò ń bọ́lọ̀ ọba sọ mo wá bẹ̀lọ́ ọba nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ gbogbo ibi tẹ́nì kọ̀ọ̀kan wa tí a kù sí kọ́lọ́mọ́sà ìṣàtúnṣe wa kọ́lọ́nsọ wa lọ́sàn-án kọ́lọ́nsọ wa lóru yorùbá ní ibi amárásán àti ibi tá amárásán àdúrà sọ wa kọ́lọ́wọ́n bá aláàkọ́sọ́ wa lọ́sàn kọ́sọ́ wa lọ́rùn kọ́sọ́ wa nínú aburú àwọn àlìjànú táàrí àtàwọn ọmọ èèyàn táàrí kọ́lọ́wọ́n bá aláàkọ́ wa fún alátìbọ̀tán dáadáa mọ́jà tẹ́nítìkà mọ́jìkà tẹ́nítì wa àránsí àṣàṣí àbìlù ọlọ́mọjọ́ ọdọ́dẹ ní kọ̀ọ̀kan wa mọ́jà sílẹ̀tẹ̀ ọ̀làgbára mọ́jà protect wa lọ́sàn protect wa lóru kó sọ wa lórí ire gbogbo ọ̀tá tó